nínú gbogbo ohun tó o bá ń ṣe láyé rí i pé o ṣọ́ra fún ìdòwòpọ̀ pẹ̀lú àwọn èèyàn méjì yìí o àkọ́kọ́ ńlẹ́ni tí ò ní tìjú tó sì tún ń fi àìní tìjú rẹ̀ yangàn lójú ọmọ aráyé ó máa gbọ́ à èmi ò ní tìjú omi ò dẹ̀ lé èpo lójú o and you cannot shame the shameless <laughs> bó o bá bárú wọn dòwò gbogbo ibi tó o ti gba ìdè ni wọ́n ti wọ́ ọ nílẹ̀ ni wọ́n ti yẹ̀yẹ́ rẹ o ẹlẹ́ẹ̀kejì ni làwọn tó jẹ́ pé bí wọ́n bá ti bẹ̀rẹ̀ ìbínú kò sẹ́ni tí ó bẹ̀ wọ́n láyé yìí kí wọ́n gbọ́ irú wọn ni ó máa sọ pé tínú ti ń bí mi ah even dáàdì mi gan mọ̀ ìyá dáàdì mi lọ́nà ọ̀run kó dé mi ní gbọ́ kó bẹ̀ mí hmm. irú wọn gbogbo nǹkan tẹ́ ẹ ti kó jọ tẹ́ ẹ ní ó ṣeé ṣe kí wọ́n bàjẹ́ láàrin ìṣẹ́jú kan ni mo ṣe ń sọ wípé tó o bá ti ráwọn èèyàn tí wọ́n níwà burúkú lọ́wọ́ kàkà kí wọ́n wá ṣiṣẹ́ lórí bí wà burúkú yìí ó ṣe dínkù tí wọ́n tún wá fi ń yangàn ó léwu láti bá rú wọn dòwò pọ̀ ó ronú sí dáadáa.